عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين رب السماوات والأرض وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم أكي الله ọba ọba tó jẹ́ pé òun náà ọba tó ń mójú tó sánmọ̀ tó ń mójú tó lẹ̀ ọba tó ń fún wa ní jíjẹ tó ń fún wa ní mímu tó dẹ̀ ń dáàbò rẹ̀ bò wá a máa dúpẹ́ fún ọlọ́run ọba náà ọba tó ròyìn ara rẹ̀ wípé òun ni wàlà wúlí kíbúrì yáàwù fi sàmọ́ wá ti wàlà àrùdì gíga motomoto kò sẹ́ni tó yin tó ju ọlọ́run ọba lọ tó o bá gbé aṣọ ẹ̀wọ̀ ọlọ́run á dẹ̀ sọ ẹ́ dẹni yẹpẹrẹ ọlọ́run láwa la ní ohun tí ó fi tó sọmọ èèyàn ni wípé ojú ọlọ́run láti bẹ̀rẹ̀ bó tilẹ̀ wù kó ga tó ojú ọlọ́run náà ló wálẹ̀ ọlọ́run ni ò ní wálẹ̀ láéláé agbé títóbi fún ọlọ́run ọba náà atọrọ ìkẹ́ ẹ̀gẹ̀ fún aṣáájú anábì wa Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá anábì wa Muhammad kó máa bá àwọn sàábẹ́ anábì wa Muhammad kó máa bá àwa náà tá a rí anábì Muhammad tá a gbọ́ ọ̀rọ̀ anábì Muhammad tá a dẹ̀ tẹ̀lé ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa náà jọmọ́ akíra wa ní kíkí ọlá kíkí ọlá assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum assalam akíra wa káàbọ̀ sí orí ètò wa ọba oníkẹ́ èyí tí alhaji wa Lukman Jimoh Ògoolúwa tí wọ́n ṣe ní orúkọ gbogbo ẹbí e kó máa jẹ́ ìrántí fún alhaji wa tajudeen jimoh ògoolúwa tí wọ́n ti jẹ́ babaláji mùsùlùmí gbogbo ilẹ̀ Ẹ̀gbá nígbà ayé wọn kó máa jẹ́ ohun tí ó máa pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ tí ó máa jẹ́ ìkẹ́ fún wọn nínú sàárè níbi tí wọ́n wà báyìí ọlọ́run wọlá àti ànábì wa muhammad àánú rẹ àti ìkẹ́ rẹ la tọrọ lórí wọn torí kò sí bí èèyàn ṣe máa wálé ayé tí ò ní fi ara kó nǹkan kan gbogbo ibi tí wọ́n bá kù sí ọlọ́mọba yá fi wọn fún ànábì wa Muhammad ibá wa sọ̀rọ̀ tí èní yóò dá lórí wípé àwùjọ wa bàjẹ́ torí pé a mójútó inú ilé wa àwọn ọmọ wa wọ́n ya ìyàkúyà kalẹ̀ torí wípé ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tí ànábì wa Muhammad la gbọ́dọ̀ mójútó òun nílé wa a mójútó lé wa a wá fẹ́ lọ sínú àlùkùrahánì a fẹ́ lọ gbọ́ bí ànábì lùkùn ànákùn àwọn kan pé lùkùmọ́nà ọlànà bí ọlọ́run ni àwọn kan ní kì ṣe ànábì ọlọ́run àwọn kan ní wàlíyí ọlọ́run ni èyí tó wá lè jẹ́ ń bẹ̀ ọlọ́run sọ ọ̀rọ̀ ẹ̀ nínú àlùkùránì báwo la ṣe fẹ́ tọ́ àwọn ọmọ wa tí ilé wa bá ti dá tí ilé wa bá ti yanjú àwùjọ wa gbọ́dọ̀ yanjú àwa tá a jẹ́ bàbá lẹ́ni àwa tá a jẹ́ ìyá lẹ́ni ńjọ́ wo la ti pe àwọn ọmọ wa tá à ń dá wọn lẹ́kọ̀ọ́ káwá lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí anábì lùkùmọ́nà tó fún ọmọ ẹ̀ tí ọmọ náà fi ṣe oríire tínú ìlú wọn fi ṣe oríire tí gbogbo àwọn ọmọ yòókù fi kọ́ ẹ̀kọ́ yìí tí gbogbo ìlú náà tó fi lálàáfíà ìlú wa ò lálàáfíà lẹ́ni gbogbo àwọn ọmọ tó jẹ́ kí èèyàn sin tó jẹ́ kí wọ́n sin èèyàn ló jẹ́ pé àwọn bàbá ló ń sin àwọn ọmọ wọn lẹ́ni wọ́n ń gé orí àwọn ọmọ àwọn ọmọ ń para wọn àwọn ọmọ ń kàdà lọ iléèwé lọ bá olùkọ́jà àwọn ọmọ ń da wèrèpè sí olùkọ́ lára àwọn ọmọ fẹ́ ṣe inter house sport wọ́n kó àdá wọ́n kó ọ̀bẹ wọ́n fẹ́ máa lọ para wọn ǹjẹ́ a bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ilé wa ti weak ilé wa ó ti dìdàkudà ní òjẹ́ káwùjọ náà dáa àwa fẹ́ lọ wò kí ló jẹ́ ká ṣe. A'udhu billahi minash shaytanir rajim asáde ọlọ́run kúrò lọ́wọ́ èṣù ẹni ìfibí ẹni ẹni ẹni ẹni burúkú ẹni tí kó bá yàn ẹni tí ò ní jẹ́ kí èèyàn jèrè. bismillahirrahmanirrahim. Awa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wa idh qala Luqmanu li banihi. anábìlùkùn mọ́nà tá à ń sọ yìí ó pe ọmọ ẹ̀ ó pe ọmọ ẹ̀ jókòó. pé ọmọ mi ṣe o fẹ́ ṣoríire náà ó ń bá sọ̀rọ̀ ó ń kọ lẹ́kọ̀ọ́ ó ń gba nímọ̀ràn níjọ́ òun bá ọmọ sọ̀rọ̀ wánú ilé bàbá ṣé ráyè fọmọ ẹ ìyá ṣé ráyè fọmọ ẹ náà ọmọ mi. ọba wa orogún ọba ni kó o mọ̀ ní má ba ọba ọlọ́run ọba ni kó o máa wá ọlọ́run ọba ni kó o dámọ̀ lọ́lọ́run ṣé àwọn ọmọ wájú ọlọ́run ọba mọ̀ lọ́lọ́run ìwọ náà tó jẹ́ ìyá àwọn ọmọ ń kó oògùn wálé ìwé lè níbo lẹ tiri wọn lọ́dọ̀ àwọn bàbá wọn ni àwọn ọmọ ń so ìgbàdí wálé ìwé ìwọ náà wo ohun tó kó sábẹ́ bẹ́ẹ̀dì ẹ wo ohun tó fi ń ba ẹnu kó o tó jáde wo ohun tó ń wẹ̀ lóru kó o tó jáde àwọn ọmọ ẹ ń rí ẹ lọ́kùn àwọn ọmọ náà ṣe le ó wáá pe ọmọ ìpè ìwọ ọmọ mi. mọ ọlọ́run lọ́lọ́run anábì wa muhammad náà wá dá sí i ó di ọmọ àbáàsì mo ní ìwọ ọmọ ó ní yá gùlámù. mo pe ìwọ ọdọ Ihfadillah yahfazuk. Ó ní ìní uhallimuka. Ìní uhallimuka kalimati. Ó ní mo fẹ́ kọ́ láwọn ọ̀rọ̀ ọgbọ́n kan àwọn ọ̀rọ̀ tó máa jẹ́ kó o ṣe oríire ẹ̀yin ọmọ wa. Ihfadillah yahfazuk. Ó ní tọ́lọ́mbà ni kó má mutí wọ́n mọ́ mi má mutí má kúrọ́ má hùwàkiwà má lùyàn má bu èèyàn ó ń sọ ìyẹn fún ànábì ń sọ pé tó máa ṣọ́ ìwọ ọlọ́run ọlọ́run máa ṣọ́ ẹ. ìfẹ́fì látàjídé òtújà hẹ́kẹ́. máa ṣọ́ ìwọ ọlọ́run ó máa rí ọlọ́run níwájú ẹ̀ ṣé àbáwọn ọmọ wa sọ orú eléyìí jọmọ àwọn ọmọ ń jà ládùúgbò wọn nà ọmọ ọmọ ẹ ké wá sílé ó ní padà lọ síbẹ̀ kó lọ wọ́n ń bú ọmọ ń bú ẹ ọmọ ẹ ń bá wọn bú àwọn èèyàn ó mọ ẹnu ọmọ ẹ kó o gbá sẹ́gbẹ̀ẹ́ ṣé àtọ́ àwọn ọmọ wa nínú ilé àtọ́ àwọn ọmọ wa ìwọ bàbá tó máa mú ojú àwọn ọmọ ẹ ló ti ń bú ìyàwó ẹ lẹ́tí lura ń ṣọ́mọ yẹn á wá dé ta kò ní lu àbò oníbàbà kò ní lu ọmọ ọlọ́mọ ó ní wọ ọmọ mi إني أعلمك tó bá fẹ́ béèrè nǹkan ọwọ́ Ọlọ́run ni kò béèrè ǹjẹ́ ìwọ̀n ọmọ wa béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ẹ táwọn ọmọ wa káàkiri àwọn ọmọ ń dé gbàdí ìwé ṣé ni wọ́n bẹ àbẹ́ṣù àwọn ọmọ mú oògùn wọ́n fi ara àwọn ọmọ fẹ́ ṣe interhasport wọ́n kó àdá wọ́n kó ọ̀bẹ wọ́n kó wèrèpè wọ́n ń dá sáwọn èèyàn lára ṣé tọ̀dọ̀ ọlọ́run nìyẹn ó ní wọ ọmọ mi gbọ́ràn alákọ̀ọ́kọ́ nìyẹn. ìlà sta'insta fasta'in. ya bunayya la tushrik billahi inna shirka la dhulmun 'azim. ó ní ya ó ní wa wasayna li insana. wa wasayna li insana bi walidayhi. ó ní wọ ọmọ mi wọ́n ti sọ àsọ́ọ́lẹ̀ nípa òbí rẹ méjèèjì ó ní wọ́n wà sọ ìdàlẹ̀ ìsàn. wọ́n sọ ìdàlẹ̀ ìsàn nàbí wà nílẹ̀ yìí. ó ní wọ́n ti sọ àsọ́ọ̀lẹ̀ pé ká ṣe dáadáa sáwọn òbí wa naam. hamalati homo. wàhálà àlà wàhálà. ó sọ fún ọmọ ẹ wípé o gbọ́dọ̀ máa tọ́jú ìyá ẹ torí pé ìyá ẹ lóyún ẹ lórí wàhálà lórí wàhálà ni obìnrin míì tó bá lóyún wàláhìlẹ̀ azim kò tún gbádùn tó fi máa bímọ. bó ṣe ń tọ̀ ni ò ní lè jẹun ó ní wàhálà lórí wàhálà ni wọn fi bí ẹ naam. wà á fi amayi. ńgbà tí wọ́n tún ń fún ẹ lọ́yàn mọ́ fún ẹ lọ́yàn mú fún ọdún méjì wàá géyẹ lọ́yàn jẹ kò ní lù ẹ kò ní bú ẹ àwọn ọ̀ya àtàtijọ́ ẹnu ni wọ́n fi ń fa ikun nínú ọmọ wọn ọmọ wọn ò ní lè sùn wọn ò ní lè sùn ó ń sọ fọ́mọ ẹ̀ bẹ́ẹ̀ pàtàkì òbí tá a bá sọ pàtàkì òbí pàtàkì ìyá àti bàbá fún ọmọ ọmọ ò ní dèta kó máa lọ misbehave ṣé o kọ́ ọmọ ẹ ọmọ ń sọ fún bàbá ta kó òun àjẹjú yín nígbà tó ti ń bọ lẹ́nu ìwọ náà tó níwà àjẹjú ìyàwó ẹ ó ní màá jẹjú yín ni la ilaha illallah ó wá ní kí ni aniskuruli waliwalida ọlọ́run ní ẹ dúpẹ́ lọ́wọ́ mi ẹ pọ́n èmi ọlọ́run lé kẹ́ ẹ pọ́n àwọn òbí yín lé kẹ́ ẹ dúpẹ́ lọ́dọ̀ wọn ṣé o pọ́n bí ẹ lé ṣé o sọ fún ọmọ ẹ pé kó máa pọ́n yẹ ẹ lè kó mọ wàhálà tí yẹ ẹ ṣe lórí ẹ téèyàn bá sọ orú ẹ eléyìí fáwọn ọmọ ṣé ọmọ adé ta máa lọ ṣe wà hù anábìlù pọ́n náà sọ fẹ́ fọ́mọ ẹ pé máa pọ́n yẹ ẹ lé ẹni bá pọ́n yẹ ẹ lé tó pọ́n bàbá lé nílé kò ní lọ kú bàbá oníbàbá ń ta ilé ni mo sí ó tún ní wọ ọmọ mi ń ta kùmìsì kọ́là ó ní wọ ọmọ mi ó ní kó máa bẹ bí èso èso kan tá à ń pè ní e, e, èso àrídàlì ká ní èso bí àgbàdo ó ní kó máa bẹ lórí àpáta. pátákùn fi sọ̀kọ́rọ́ ti náà ó fi sọ́mọ́ àbí kí èso yìí máa bẹ nínú sọ́mọ̀ àbí kó máa bẹ nílẹ̀ ó ní yá tí ibì yá ńlá ó ń sọ fọ́ọ̀mù ẹ̀ wípé ìwọ ọmọ mi kò sáṣegbé o nígbà tá a wà níléèwé káwa náà wò gbogbo àwọn tí wọ́n rí olùkọ́ fi tí wọ́n na olùkọ́ ńgbà náà ṣé wọ́n jẹ́ èèyàn ó ní ìwọ ọmọ mi má lọ rí àwọn àgbàlagbà fín má bú bàbá oníbàbá ìwọ ọmọ mi mọ̀ wí gbogbo ohun tó o bá ṣe ló fẹ́ gba ẹ̀sùn ẹ̀. ìtàkùnmí kọ́lá abẹ́tí mi ní àrídá yìí. ó ní bó ti lè wù kí èso máa bẹ nínú kéwù kó máa bẹ lórí àpáta kó máa bẹ nílẹ̀ kó máa bẹ ó lọ́lọ́ máa yọ jáde ìyẹn ni wípé oògùn rẹ̀ èèyàn máa gbẹ̀sán jẹ́ tó bá ṣe o gbogbo àwọn ọmọ tí wọ́n lọ dáwèrè pèsè tíṣà lára tí wọ́n na tíṣà tó ju tíṣà wú tí wọ́n mú ọ̀gá wọn tí wọ́n lù ń lùkulù tí wọ́n mú àwọn àgbàlagbà tí wọ́n lù wọ́n ládùúgbò wọ́n fẹ́ ṣe kánífà wọ́n ba gbogbo ẹ̀ jẹ́ gbogbo àwọn ọmọ yìí sọ fipọ́ máa padà jìyà wọn o ǹjẹ́ aṣọ lè fáwọn ọmọ wa ó wà ní yaabu náà yà kí mi sọ̀la. yaabu náà yà kí mi sọ̀la. ó ní mo pe ìwọ ọmọ mi akí mi sọ̀la tàbí ọmọ mi máa kírun. àwọn ọmọ wa tó ń kírun ṣé wọn nǹkan tó ní kírun ṣe nǹkan tó ní kírun ṣe ni ha ni lè fa wọ́n fẹ́ kírun kọ́ wa pé ká má hùwà àbàjẹ́ ló wá ní ìwọ ọmọ mi máa kírun náà wàhámù. àkíní wa ó ní ọmọ mi àṣẹ dáadáa ni kó máa pa o ọmọ tí ò lọ iléèwé kó ní gbogbo iṣẹ́ tí òye jẹ́ ká máa kọ́ yín wà níléèwé aláwọn kan tó jẹ́ group leader tí wọ́n máa kọ́ wa ní wọ́n máa kọ́ wa ní chemistry wọ́n máa kọ́ wa ní biology gbogbo bọ́n ṣe bọ́n ṣe ń ka passage bí wọ́n ṣe kọ bọ́n ṣe ń kọ essay tí wọ́n máa ká àwọn ọmọ èyí ó ní ìwọ ọmọ mi kan tí kò máa ká àwọn èèyàn nìyẹn o. wà á ní àní ìlú mú ká. ó ní ìwọ ọmọ mi má lọ máa bá wọn sọ má lọ máa bá wọn hùwà kíwà má máa lọ tan ìtọkùtọ káàkiri ìyẹn ní pé ìwọ ọmọ mi má kó àdá sínú báàgì kó lọ pààyàn ìwọ ọmọ mi má mọ oògùn lọ sílé ìwé oògùn kó máa lọ fìgbà dín ọmọ ọlọ́mọ kó máa lọ fìgbà dínà tíṣà àwọn tíṣà àdélé ìwé ń jọ mi ìgbẹ́ ni wọ́n máa bá táwọn ọmọkọ ti máa wá yàgbẹ́ sínú abọ́tọ́ fi ń jẹun ṣé irú ọmọ bẹ́ẹ̀ fẹ́ ṣe dáadáa ṣé a kọ́ àwọn ọmọ wa lélẹ̀ yìí ó ní wá ní ahánì lè mú. wọ́n ní ahánì lè mú ká. wàsíbírì àlámúnà sọ́ba kan. wàsíbírì àlámà asọ́ba. ó ní wọ́n ọmọ mi o gbọ́dọ̀ ṣe sùúrù ó bá fèèlì àwọn kan fèèlì wà éèkì lẹ́ẹ̀mẹ́sàn-án tó padà di pòfẹ́sọ̀ lẹ́nìí. ọmọ yẹn á máa lọ tẹ́tí àwọn tíṣà ni tí bá fi lè fèèlì ẹ̀ máa kú ni o ó ní wàsíbírì àlámọ́ ní àsọ ọbàkà ihun tó bá bá ẹ ṣe sùúrù wọ ọmọ mi ihun tó bá ní ṣe sùúrù lé lórí o fẹ́ẹ̀lì ni o páàsì ni má lọ dá tíṣà láàmú. iná dáàlẹ̀ kàmí ní azmil omo. àwọn tó jẹ káwa òbí ká padà lọ ilé ká lọ kó àwọn ọmọ wa rè tá a bá ti kọ́ wọn àti ṣoríire kọ́ lọ́wọ́ láti ànábì wa Muhammad ètò tá a ti ń gbọ́ tí Alhaji wa Lukman Ogoluwa tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní fún gbogbo ẹbí ní ìrántí bàbá wa alhaji wa jimoh ogoluwa tí wọ́n jẹ́ babalájẹ ilẹ̀ Ẹ̀gbá ọlọmọba wa foríjì wọn bá wa gẹ wọn bá wa gẹ wọn ṣekún sí ni fún wọn olùlẹ́yìn yusuf ibana ilá ma. kàtàbà wà wọlé náà wà wọlé náà wà láàlá.